o ò gbọ́dọ̀ tọrọ kú nítorí ìnira ìrora eléyìí tó débọ̀ nítorí ẹ̀ pé kó o tọrọ bí ikú bí ikú torí pé òun wò pé ikú yóò fún ọ ní ìsinmi ju irú ìrora àti ìnira tó wà nù rẹ̀ lọ ní ìsìn anabi sallallahu alaihi wasallam ni kó máa sọ yìí pé allahumma ahyini ma hayatu khayran li watawaffani idha kanat alwafatu khayran li olúwa jẹ́ kí n máa bẹ lẹ́mìí láàyè lópin ìgbà tó bá jẹ́ pé ìsẹ̀mí ló lóore jù fún mi gba ẹ̀mí mi kó pa mí tó bá ṣe pé ikú ń lọ bá lóore jù fún mi ìyẹn ẹni tí ìlera ń ṣe ẹni tí ìrora wà fún òun gangan ni ó tọrọ bá ń fúnra rẹ̀ kì í ṣe wọ lágbọ̀ràn ọdún ti jẹ́ táwọn abanilé adìẹ ń bó lókun òhun tí ìnira bá hàn ni ó ṣàdúrà bá hàn bó bá sì ṣàkíyèsí àdúrà hàn kò sínú rẹ̀ pólúwa pa mí jẹ́ kí n máa bẹ lẹ́mìí láàyè lópin ìwà tó bá pé ìṣẹ̀mí ló lóore jù fún mi gba ẹ̀mí mi kó pa mí tó bá mọ̀ pé ikú òun ló lóore jù fún mi. hello wàá yí tó sound flower àkàtúwò kọ́ ibi ó lẹ́tí ń pè àgbọ̀n. Ah, àbúkí ni ok ìbéèrè yín. àgbọ̀n ah, àgbọ̀n. Ah, ẹ bá yanu sókè dáadáa. Thank <laughs> you ẹ pè padà gbọ́ yín dáadáa ẹ pè padà àwọn nọ́mbà tá a máa pè sí náà ni zero eight zero eight six zero one six five four one zero eight zero eight six zero one six five four one àbí plus two three four nine one five nine eight seven one six four six plus two three four nine one five nine eight seven one six four six. hello ó kọ́ yín ń pè.

rahimahullahu ta'ala gbé jáde nínú tírà wọn wọn nàbí sallallahu alayhi wa sallam sọ pé la salata li munfaridin khalfa as-saff kò sí sọláàtù fún gbogbo ẹni tó bá dá nìkan dúró lẹ́yìn ìsáfù eléyìí túmọ̀ sí wípé téèyàn bá dá dúró ní sáfù lòun nìkan tẹ́lòmíọ̀ pẹ̀lú rẹ̀ kò yìí tí ìbẹ̀rẹ̀ sọláàtù o ìgbára gbóná ló ń gbára gbóná eléyìí ló dọ́gba jù nínú ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ torí àwọn ẹni tán sọ ń tọ́ tako àwọn ò ní ẹ̀rí eléyìí tó ṣe pé ó lágbára tó léyìí torí ẹ̀ náà là ti ń sọ pé ẹni tó bá dá níkà dúró nínú sọláàtì ní sáfù tó ń wà kò ní sọláàtì ẹ wá ní tẹ́nìkan bá ń ṣe àìda tó sì mọ̀ pa àìda ní nǹkan yẹn kó tó wá máa béèrè lọ́dọ̀ ẹni tó ti ṣàlàyé fún pa àìda ni pé ṣé àìda sí ní nǹkan yìí irú òpó wo la fẹ́ tò sí i ìmúniṣeré àìtẹ̀sìnkún iná la lè pẹ̀rú eléyìí ìwà yẹn sì wọ́pọ̀ lọ́dọ̀ àwọn èèyàn níbi tí wọ́n àti tẹ̀lẹ́sìn tí wọ́n kẹ̀sìnkún kankan ẹ má ti sọ fún ọ pé nǹkan kan dá ìwọ ò sì nímọ̀ nípa ẹ̀sìn kó o fi mọ̀ pé ọ dá kìí ṣe pé kò dá bí wọ́n ṣe wí fún ọ kí ló ní tẹ̀lé nǹkan tán sọ fún ọ sí nítorí pé ẹni tó bá ń gbọ́rọ̀ irú wọn ló máa ń soríire ẹni tó bá kágídé hárí tó ya abetí lápá irú wọn ló máa ń padà kábàámọ̀ ẹ̀sìn lélẹ́yìí kì í sàṣà ẹ̀sìn lélẹ́yìí kì í ṣeré kì í sì ṣẹ̀fẹ̀ pẹ̀lú tá ti rẹ́ni ṣàlàyé rẹ̀ fún ni kápá gbọ́ àgbà ká sì tẹ̀lé ni ẹ̀yin wá sọ pé tí a bá wá ríru wọn lẹ́yìn tó jẹ́ pé a ti ṣàlàyé fún pé nǹkan yóò da nǹkan yóò da nínú ẹ̀sìn tá à ń ṣe táburú bá wá ṣẹlẹ̀ sírú wọn táìdá bá ṣẹlẹ̀ sí wọn ṣé ká bá wọn kẹ́dùn ni àbí ká mọ̀ pé ọ̀ọ́bì ojú rẹ̀ já ntọ́ fẹ́ náà ló sí ọ láburú ṣé ká máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ ká máa yọ wọ́n ni àbí ká bá wọn kẹ́dùn à nígbà tí èyí ṣe pé àṣìṣe tí ń ṣe àìgbà àtúnṣe tí ìwọ fẹ́ ṣe fún ó ti mú kúrò nínú ẹ̀sìn Islam ọmọ ìyá rẹ mùsùlùmí náà sì ni láti ṣe tó ṣe ọba ti sọ di kèfèrí kí á la burú fẹ́ ṣe sí tó ní bá kẹ́dùn mùsùlùmí ọmọ ìyá mùsùlùmí ni mùsùlùmí kì í yọ mùsùlùmí mùsùlùmí kì í dunnú sábúrú tó bá ṣe mùsùlùmí ìwọ náà má ya aláṣejù má ya ẹni tó ṣe pé yọ tàtàrí ọkàn líle burúkú yóò kúkú lé àwọn èèyàn kó nu ìsìláàmù pátá korongodo àwọn nọ́mbà táwọn apè sí náà ni zero eight zero eight six zero one six five four one plus two three four nine one five nine eight seven one six four six oníbèrè tún fi béèrè ránṣẹ́ pé àwọn méjì ní lọ́dọ̀ ọkọ pé àkọ́kọ́ ni wọ́n wà ní skul èkejì wà nílé pẹ̀lú ọkọ tó ní tí wọ́n fún wọn lọ́lídé ọ̀sẹ̀ mẹ́ta ní gbogbo skul akẹ́kọ̀ọ́ àgbà wọ́n gbé bóun ní ọkọ a ṣe máa pín oorun pẹ̀lú àwọn méjèèjì. ẹni tó bá ní ìyàwó méjì yóò máa fi ọjọ́ kan wà lọ́dọ̀ ẹnìkan yóò fọjọ́ kejì wà lọ́dọ̀ ẹnìkejì ọ̀rọ̀ pé ẹnìkan wà ń sùkúlù ẹnìkan wà ń lé kò ṣẹlẹ̀ nítorí pé ẹni tó wà ń sùkúlù yẹn òun ló wù láti lọ sí sùkúlù kì í ló tú láti rẹ̀ láti lọ sí sùkúlù káfí wa sọ pé tọkọ bá lu ọjọ́ kan lé yóò tún máa lọ Zaria látògbómọ̀ṣọ́ láti lọ́ọ́ ṣe láti lọ sọjọ́ ti ìyàwó kejì náà lọ́dọ̀ rẹ̀ so ìwọ ló wù lọ fẹ́ kàwé ọkọ ò sì kọ̀ fún ọ láti kàwé wọ́n lọ bẹ̀tọ́ kọ́kọ́ máa wà lọ́dọ̀ rẹ̀ lọ́jọ́ rẹ̀ jẹ́ nígbà tó déyìn bàbá pọ́sẹ̀ mẹ́ta wọ́n fi fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ní ìsinmi a sì mọ̀ pé ìjọ mọ́kànlélógún lọ́sẹ̀ mẹ́ta yóò máa pín fún yín ni èyí tí ó gbàjọ́ mẹ́wàá èyí tí ó gbàjọ́ mọ́kànlá sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ kò sí wàhálà mi zero eight zero eight six zero one six five four one zero eight zero eight six zero one six five four one plus two three four nine one five nine eight seven one six four six plus two three four. hello orúkọ yín bẹ́ẹ̀ lọ tí ń pè. wa aleykum salaam. láti bo. láti ìgbèjì. okay ẹ̀jẹ̀ ìbéèrè tí mo ní fún àwọn ṣáàbù àti ẹni tó bá ti tó sọ sí yàm lọ́wọ́ kọ̀ láti ṣe àbílẹ̀ rẹ̀ kí ló fà á tó fi jẹ́ pé gbogbo ènìyàn kẹnuró nínú oṣù Ramadan ìwọ kẹnuró wọ́n wá sọ pé wọ́n gbà ipe ṣìyàmù ń nínú Islam kò sí nínú Islam tó ń gbàgbọ́ ń tò á sọ ipò títí kèfèrí nítorí pé ẹnikẹ́ni tó bá fi lè tako bíbẹ nǹkan tó ṣe pé èèyàn ò lè tako bíbá rẹ̀ nínú ẹ̀sìn Islam onítàn títí kèfèrí o nítorí pé inkaru amrin ma'lumin min ad-dini bid-darura yufdi ila al-kufr ẹnikẹ́ni tó bá tako nǹkan tó ṣe pé ìmọ̀ nípa rẹ̀ ó hàn gbangba sí gbogbo ẹni tó jẹ́ mùsùlùmí kò ṣeé sọ pé mọ̀ nípa rẹ̀ ìmọ̀ sọ̀yàn di kèfèrí tó bá jẹ́ pa bílèrè ó ní tó fà tó wọn fi ṣe sùyàmù ní orojú àti ìmẹ́lẹ́ àti ebi tó ṣe pé tó bá gbà ọ́ mú ohun ọ̀láyà rẹ̀ so á sọ pé ó ti di pòkì pòkì nìyẹn so jíjẹ́ pòkì ẹ̀wẹ̀wẹ̀ ó léwu púpọ̀ fún mùsùlùmí torí ẹ̀ ká sọ́ra fáti máa takò ẹ̀sìn wa ẹ̀sìn ní àsìn là níṣẹ́ là ń ṣe ẹ̀sìn Islam torí ká lè bá wọ àlùjánnà àwọn ò láti ṣègbè sínú náà tó bá wá fẹ́ ṣe islam yẹn wàá ṣe sàǹsàn òní jẹ́ pé ṣàkàṣoko ló ń ṣe islam tiẹ̀ ó ṣe islam yẹn sàǹsàn má tán rẹ̀ dànù má fẹ̀sìn ṣẹ̀fẹ̀ tásìkò ẹ̀sìn kan pàtó bá tó ìwọ náà darapọ̀ mọ́ àwọn ẹni tí bá ń ṣe wọ́n ní táwọn bá ń bá sùn yá mu lọ lọ́sàn-án Ramadan téèyàn bá máa ma jà ń kọ́ ẹni tó máa ma já yẹn ó ti ṣẹ̀ Allah ní ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ ńlá gidigidi àwọn awo kí ni tó fi jà ṣé jíjẹ àti mímu ni tó bá jẹ́ pé jíjẹ àti mímu ni yóò tọrọ àforíjì tó pọ̀ yóò san ọjọ́ yẹn lásán padà àmọ́ tó bá ké ìbálòpọ̀ ni ó ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin rẹ̀ so ẹni tó bá dánrú ẹ̀ wò yóò tọrọ àforíjì yóò san ọjọ́ yẹn padà yóò wá tún san ìtanràn ìtanràn rẹ̀ òun náà ní kó bọ́kùn lọ́rùn ẹrú tí ò bá rẹ́rú tó lè bọ́kùn lọ́rùn rẹ̀ yóò ṣe sùyàmù oṣù méjì gbáko ní tẹ̀léǹtẹ̀lé kò lè ṣe é yóò wá bọ́ ọgọ́ta aláìní eléyìí ní ìtanràn rẹ̀. hello. wàhálà sọ̀rọ̀ kí lọ́wọ́ àkàtúwò kọ́ yín bọ́lẹ́ tí ń pè àbúrò àṣà tó kù lẹ́sẹ̀ náà ti rọ̀tà nínú. àwọn ilé ìbéèrè mi ti ń bá lọ ni pé ọkọ̀ kan ó fẹ́ obìnrin kan obìnrin yìí ti lọ́kọ rí obìnrin sì bímọ obìnrin ọkùnrin yìí láti fẹ́yàwó rí bímọ ọkùnrin báyà ti tẹ̀ tó fẹ́ra wọn wọn àti kẹ́yìn wá fẹ́ra wọn alhamdulilayi tó bá wo àwọn ọmọ láti fẹ́ra wọn lè fẹ́ra wọn kò sí nǹkan kan tó takò lábẹ́ òfin ṣẹ́ríà wọ́n fẹ́yàwó ọmọ rẹ̀ fẹ́ ọmọ rẹ̀ lópin ìgbà tí ètí sì wọ́n ló bímọ rẹ̀ yẹn fún kò sí wàhálà mi. àwọn nọ́mbà tá a lè pè sí ká máa bèèrè àwọn ìbéèrè wa ni zero eight zero eight six zero one six five four one zero eight zero eight six zero one six five four one.

alhamdulilayi ẹni tó sọ pé ó lówó tó lè máa ra lẹ̀ pamọ́ fún kó lè bá a ta lọ́jọ́ iwájú nígbà tí owó orú àwọn ilẹ̀ bẹ́ẹ̀ bá gbé pẹ́ẹ́lí lágbègbè ibi tó rà sí bẹ́ẹ̀ ni kò sí tó burú mẹ́ ṣùgbọ́n ẹ̀ tí wàá mọ̀ pé ilẹ̀ tẹ́ ń rà jọ yẹn òwò lẹ́fẹ́ fi ṣe ẹ̀ máa yọ zakati lórí ilẹ̀ nítorí pé kò yàtọ̀ sẹ́ni tó ra mọ́tò jọ tó náà fẹ́ máa ta kò yàtọ̀ sẹ́ni tó ra léjọ tó fẹ́ máa ta fẹ́ máa yọ zakati lórí ẹ̀ ìyapa tó kàn wá láàrin àwọn olùmọ̀ ni pé sọ́dọọdún lẹ́ẹ̀ máa yọ zakati lẹ́yìn àbí ńgbà tẹ́ bá tó tà lẹ́yọ zakati ọdún kan fún zakati ọdún kan lẹ́yọ fún iye ọdún yòówù tó bá fi jókòó eléyìí lọ́rọ̀ ìmáàmù Malik àwọn olùmọ̀ yòókù sọ pé ọdọọdún lẹ́ẹ̀ máa yọ zakati fún so ẹ̀yin náà ẹ ti mà ṣáájú lẹ kìí kàn ṣe pé ẹ ràjọ pípẹ́ ẹ fẹ́ tà ẹ wàá sà fún àtijọ́ zakat lórí ẹ̀ náà. wọ́n sọ pé àwọn ò tí ì lọ àjìrì sáwọn lè rán ẹnìkan kọ́tọ́ ìwọ ọlọ́kọ̀ọ́kọ́ lọ àjìnà o bùkátà láti rán ẹni bọ̀dì kọ́kọ́ lọ sí hajj tiẹ̀ tọba wa lówó tó tún lé tó fẹ́ ràn yàn lọ wá máa ràn yàn lọ lẹ́yìn ọ̀dà ìníwọ̀ kọ́kọ́ lọ. 08086016541. hello. wàá yẹ kí sọlá mo kọ́ yín bẹ́ẹ̀ tí ń pè. na aṣọ́wé yẹn láti ṣàdá mo ní ìbéèrè fún ọ̀tọ̀ tí wọn àwọn tó kí wọn sọ ní program wọn pé kí wọn máa kí wọn bá kí wọn bá lè ṣe àṣìṣe wọn àgbà tó sọ̀rọ̀ kí wọn máa kí wọn máa dá tó sẹ́yìn. láti pèlè ń pé ṣé ìgbàláyé wà pé kí wọn bá dé iwájú kí wọn bá dé ẹ̀sìn àṣìṣe wọn pé sáà kò sí wá sí tó tábúwájú ti kú àbí pẹ̀lú pé tẹ́lẹ̀ náà ti pé kí àwọn ti ti àdúgbò pé kí wọ́n gba èèyàn láti ọ̀rọ̀ tó àwọn wájú ẹ̀ náà bá kí ẹ̀ òjì ẹ ní fa ni kankan nítorí pé tẹ bá fa tí ọba da yín ló ń kọsẹ̀ ẹ̀yin tẹ fa tẹ fẹ́ mú kó láàyè rẹ̀ ẹ̀yin ni wọ́n lè kọ ṣíṣe nǹkan tí ọ̀tọ̀ fún bó tilẹ̀ jẹ́ pápá kan náà ìmọ̀ gẹ́gẹ́ bí ìmáàmù Ṣáfi'í wọn lè gbìyànjú láti fà tí ọba da yín ló kọ nǹkan tẹ́ ni pé gbìyànjú láti lọ dúró lẹ́gbẹ̀ẹ́ imam lápò ọ̀tún imam ẹ wọ ọ̀nà láti lọ síwájú dúró lápò ọ̀tún imam kẹ́ ẹ má bàa pàdánù sọ̀láàtì yín náà. plus two three four nine one five nine eight seven one six four six àwọn tí yóò sí nàìjíríà plus two three four nine one five nine eight seven one six four six àwọn tó wà nàìjíríà zero eight zero eight six zero one six five four one hello zero eight zero.

alákọ̀ọ́kọ́. ẹni táwọn lè dáná àwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ lọ́dún yẹn èèyàn fi ṣe sàrà fún wọn pé kí ládá tí ó ń bẹ nínú sàrà yẹn kọ́ lọ bóbi yẹn kò sí tó burú àmọ́ kí ló dé tó fi gbọ́dọ̀ jẹ́ student yìí nìkan fẹ́ pín nǹkan tẹ́ fẹ́ fi ṣe sàárà fáwọn aláìní ẹni tó bá ní bùkátà sí kẹwàá ní kí ládàá rẹ lọ bójú yín ó ń bẹ nù nǹkan téèyàn lè fi ṣe sàárà fòkù àmọ́ lókun ìgbà tẹ́ ẹ̀ bá ti dájọ́ sí wípé ẹgbẹ́ ń ṣe sàárà àjọ kẹta sàárà àjọ kẹjọ àgógójì ọjọ́ àdádálẹ̀ lásán lélẹ́yìn kò bá jẹ́ mọ́sálẹ̀ dínbẹ̀ àdádálẹ̀ lásán ẹni gbalada kan bẹ̀ torí pé Ànábì sallallahu alaihi ó ní man amila amalan ليس عليه أمرنا فهو رد يعني كان itu bahasa yang سوالا قلا pala sekusipe ada نعم ألو نعم، وعليكم السلام وكو نعم níṣẹ́ ni wọ́n ń kọ́ nítorí káwọn èèyàn lè bá a máa lọ ṣẹ̀sìn bẹ̀ ló fi jẹ́ pé ìtọ́dọ́gba jù nínú ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ nípa pé sọ̀ràn yẹn ni ká lọ ṣe sọ láti níjàmá àbí kí sọ̀ràn yẹn ò ní pé ọ̀ràn yẹn eléyìí ló dọ́gba jù ìyẹn fáwọn ọkùnrin yàtọ̀ sáwọn obìnrin àwọn obìnrin kan ṣe sọ láti inú ilé wọn òun ní nǹkan tó lọ́lá jù òun ni wọ́n gbà ládá tó pọ̀ ńbẹ́ jù kò bá jẹ́ para lẹ́yìn ní mọ́ṣáláṣí yẹn wà ẹ bùkátà láti máa tẹ̀lé ìmáàmù láti inú yàrá yín oníkálukú kọ́ dáṣọ láti tẹ ẹ̀ ṣe ńlọ́lọ́ lájú fẹ̀yìn obìnrin. hello. wàhálà sọlá mo kọ́ yín bó lẹ́tí ń pè. wàhálà sọlá mo kọ́ yín bó lẹ́tí ń pè. hello. zero eight zero eight six zero one six five four one plus two three four nine one five nine eight seven one six four six zero eight zero eight six zero one six five four one plus two three four hello. wa aleykum salaam. ó kọ́ ibùdó tí ń pè. láti gbé mi láti ìmọ̀jọ́lá gbogbo wọn ok. lọ́dọ̀ kọ́ ẹ dákun gbèrègbè díẹ̀ fẹ́ bá ń lóyún à ń sáré ẹ̀ là kẹ́rẹ́ tí ojú tébù ìgbọ̀rọ̀ níbẹ̀ tí ẹ bá fọ́ra tí ọ̀rọ̀ ẹ̀ lọ ẹ̀ o. mo ní dùn yàn ẹsẹ̀ ẹsẹ̀ ó ti yé ó ti yé ó ti yé ó ti yé ó ti yé. ẹni tó bá jẹ́ pọ̀ kan nínú àwọn oríkèé àlùwàlá rẹ̀ ó bá jẹ́ pé ń dùn bí kò fi ṣèṣe àfi ké gbọ́ wà ń bẹ̀ so tí kò sì kò sì gbọ́dọ̀ jómi ọ̀kan yóò ṣàlùwàlá rẹ̀ káríkárí tó bá wá débi tó ríkèé tí egbò wà yẹn yóò wá aṣọ ìkísà kan tó ṣe pé wọ́n rẹ̀ lómi wọ́n fún aṣọ yẹn wọ́n wá fi ra ojú ibi tí ó ń dùn yẹn kó fi lè bàjẹ́ pé eléyìí tí wọn ò láǹfààní àti fọ̀ wọ́n fi aṣọ tí ìrìn yẹn wọ́n fi ra lẹ́yìn ìjọba ìṣèlú. hello. wa alaikum salaam. orúkọ yín wọlé ẹtí ń pè kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹ̀jọ̀ tí èèyàn bá ní ṣàlàyé sí tí nǹkan bá ṣẹlẹ̀ lójijì tí èèyàn bá sọ iṣẹ́ tí àgbọ̀ nǹkan tẹ̀ ń sọ àgbọ̀ nǹkan tẹ̀ ń sọ mí sí yorùbá lẹ̀ ń sọ kìí sọ òyìnbó yorùbá yorùbá ẹ sọ kó clear. zero eight zero eight six zero one six five four one zero eight zero eight six zero one six five four one hello ó kọ́ yín bó lẹ́ tí ń pè. wàá yí kí kúlọ̀ wá wákàtí. ẹ jìnnà sí rédíò yín. ẹ jìnnà sí rédíò yín ni ìbéèrè yín ẹ jìnnà sí rédíò yín ẹ jìnnà sí rédíò yín. ṣé ìwọ ti lọ ájì tiẹ̀. sẹ́yìn ti lọ ájì. ẹ̀ńtọ́rọ́ tiẹ̀ lọ́kọ̀ọ́kọ́ fi bẹ̀rẹ̀ náà ìwọ ọlọ́kọ̀ọ́kọ́ lọ ájì ń bọ̀ bá wá dé wá rán ìtọ́ba rán lọ bẹ̀rẹ̀ pẹ̀lú mọ́mì ẹ̀ bọ́ bá dé. zero eight zero eight six zero one six five four one zero eight zero eight six zero one six five four one hello kí ló kọ yín o wàhálì sọ̀rọ̀ kí ló kà tó kọ yín bó lẹ́tí ń pè. àgbọ̀ àgbọ̀ yẹn sọ̀rọ̀ sókè. Okay. Now, ẹ béèrè. hello ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ à ń gbọ́ yín. ìbéèrè ni pé wọ́n wọ́n dán wọ́n sọ̀rọ̀ nípa ìbéèrè kan sí àwọn ẹ̀kọ́ tó lè sọ́ni pé ṣé wọ́n lè kí wọ́n lè dá kí wọ́n. bẹ́ẹ̀ nígbà tí ó jẹ́ táwa dúró di àwọn èèyàn wá wá tó iṣẹ́ tó pè wọ́n tó lè ló lè tó ìgbòho fúnra rẹ̀ nígbà táwọn àwọn èèyàn wá. Hmm, hmm, ó ti yọ ó ti yọ téèyàn bá pèpè fún sọlá téèyàn á retí káwọn èèyàn wá ó retí títí títí títí wọn wá onìkan yàda ṣe sọlá tìyẹn nínú al-Mudawwanatul Kubra ti al Malik tí wọn ti ń ṣe àwọn ìbéèrè tó náà ti ń fèsì sí ìbéèrè yẹn nínú tíra yẹn wọ́n bi Malik léèrè irú béèrè gàgàn Imam Malik wa sọ pé tẹ́ni tí ń pèpè fún sọ̀làt tó bá ti pèpè fún sọ̀làt tó wá retí àwọn èèyàn tó dé tẹ́nì kankan ọ̀bá wá kó nìkan dá ṣe kọ́ ọmọ kọ́ dá ṣe sọ̀lá kan ṣoṣo tó wá dá ṣe sọ̀làt ni wọ́n máa túmọ̀ sí pé wọ́n ti ṣe jàmá ní màsálásí torí ẹ̀ lábẹ́ pé apá kan nínú àwọn fuqaha wọ́n sọ pé ńgbà tó bá ti ṣe jàmá kan tán pẹ̀lú imam ààyè ò sí fáwọn míì láti ṣe jàmá míì tó ń tipa sọ pé lèèyàn kọ́ ló dọ́gba jù gẹ́gẹ́ bí tíra wa tá a ṣe jáde but lábẹ́ wípé ẹ gbọ́dọ̀ ṣe jàmá míì tí irú èèyàn kan ṣoṣo yun tó ń bá ti lè ṣe sọ̀lá ńgbà tó ti pèpè tó dúró títí tẹ́ ẹ̀ wá kò gbọ́dọ̀ gbẹ́ lómi láàyè láti ṣe jàmá míì. Now. zero eight zero eight six zero one six five four one zero eight zero eight six zero one six five four one plus two three four nine one five nine eight seven one six four six plus two three four nine one five nine eight seven one six four six. hello orúkọ yín bolẹ tí ń pè. hello sir. hello. orúkọ mi ni timo idayas látòkùnmọṣọ. ìbéèrè yín. ìbéèrè mi ni pé bẹ́ẹ̀ àtẹ̀yẹ́ tó mọ̀ délé kó wá mọ fáwọn ọmọlẹ̀ lójoojúmọ́ ó ojú ọwọ́ pẹ̀lú jíjẹ bẹ́ẹ̀ lọ gbìyànjú tó lè fi tàn bẹ́ẹ̀ lọ. kó wá sọ tuntun ọwọ́ kó wá ti súnyàn bẹ́ẹ̀ lè yìn ṣe mọ́ ẹ dákun mo ní kí n béèrè lọ́wọ́ ọ. wọ́n ń kọ́ ọmọlẹ̀ fún yín àwọn ń gbabi iṣẹ́ lọ ẹ̀yin lẹ́ ń bá wọn tọ́jú rẹ̀ pẹ̀lú owó yín àkọ́kọ́ kí solúwa lọ́ọ́ làbọ̀ yín lọ́rùn ọ̀nbẹ́nu dáadáa ṣíṣe kò sì sáyè láti ṣe dáadáa fẹ́ni tó bá níkapá lórí ẹ̀ sọgbà tí ẹ níkapá lórí ẹ̀ ńlẹ fi láhùn síta níjọ́ ẹ bá ti ní agbára mi ọ̀ka mọ́ kò síjà ńbẹ̀ kò gbọ́dọ̀ bíjà tírú ẹni tí ẹ̀ ń bá gbọmọ sọ́dọ̀ bá bọ́mọ lápò yín o tó bá fa akíkọrí tó sọ dìbínú tí ń rojọ́ yín ká ẹ gbé ẹjọ́ rẹ̀ wá sọ́dọ̀ àwọn ẹni tó bá nílà káì láwùjọ pẹ̀lú àṣẹ Allah ẹ rí i pé ìka bá rojọ́ ìka kọ́ ni ọ̀dájọ́ torí pé àtijọ́ tí ẹ ti ń ṣàánú àwọn ọmọ tẹ́ ń fowó yín bọ́ wọn èló lọ́nà nígbà tí wàá sọ gbàgbára yín ọ̀ka mọ́ so bàbá sórí àmì ni a sórí fún ó sì wáá dẹ̀sẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́ kò sí wàhálà mi. hello. wàá ibi sàn fúnra wa kí ló kọ́ ibo lẹ ń pè. rédíò rédíò jìnnà sí i kó jìnnà sí rédíò. ẹ jìnnà sí rédíò yín kí ni ìbéèrè yín. kẹfìlà ẹ̀rẹ́ ṣe kúrò ìtumọ̀ kọ́ lẹ́ẹ̀ma béèrè lórí program ìdájọ́ ẹ̀sìn tẹ́ẹ̀bá mọ̀ lẹ́ẹ̀ma béèrè níbo làwọn àfáàlú yín wà tí bàbá rẹ fi ń sọ kẹfìlà ẹ ṣe béèrè gidi. zero eight zero eight six zero one six five four one. Zero zero zero eight eight six six one five four one plus two three four nine one 2349159871646. hello orúkọ yín bọ́lá ẹ ti ń pè. wa alaikum salam. ìbéèrè yín. Thank you.

zero eight zero eight six zero one six five four one. Hello, orúkọ yín bolẹ̀ tí ń pè. Are you coming sọ̀rọ̀. báǹkì àti tẹ̀fí ń ṣiṣẹ́ owó yín náà ni inú gbogbo ẹ̀ lẹ́tì yọ zakat ẹ sì rò gbogbo ẹ̀ papọ̀ tó ti tó òdiwọ̀n tó kéré jù téèyàn ní tí wọ́n fi péyàn lólówó nu ṣẹ̀ríà lónìí bíi two million four hundred thousand àtowó yín tẹ nílé tẹ́ǹ fi ń ṣiṣẹ́ àtẹ̀yí tẹ́ kó sí báǹkì ṣé gbogbo ẹ ti wọ iye owó àbójú bẹ́ẹ̀ lọ tó bá ti wọ̀ kápọ̀ wọ̀ lónìí nínú oṣù ṣàbán tá a wà yìí ẹ kọ déètì òní lẹ̀ pípé òní o kápé òní ọjọ́ karùn-ún nínú oṣù ṣàbán ni mo dẹni tó ní owó téèyàn ní tó kéré jù téèyàn fi yọ zakat ẹ wàá ní yọ zakat yẹn lónìí tó bá tún di ọjọ́ karùn-ún oṣù ṣàbán ọdún tí ń bọ̀ ẹ wàá wò wò èló lowó tẹ ní lápò èló lowó yín tó wà níbi tẹ̀ ń kówó pamọ́ sí èló lowó àtẹ ọjà tẹ tò sórí igbá èló lẹ lè tà ẹ wàá fi gbogbo ẹ̀ kúnra wọn èló lówó yín ti jẹ́ lónìí òun náà tún tó òdiwọ̀n téèyàn ní téèyàn fi yọ zakati lẹ́yìn ọdún kan àti ẹ̀yìn ọdún kan lẹ́ẹ̀tì wá bẹ̀rẹ̀ sí ni yọ zakati lọ́dọọdún kí alẹ́ máa yọ owó tásẹ́rẹ́ náà ni ìdá kan nínú ogójì gbogbo owó tẹ níyàn ẹ divide by forty ntọ́ bá mú jáde ńlẹ́ fáwọn aláìní tàwọn tálákà. oníbẹ̀rẹ̀ ni pé téèyàn bá parí iṣẹ́ ọmọ tiẹ̀ ǹjẹ́ ìgbàláyè mi wà fún kóun bá ẹnìkan ṣe ọmọ bàbá àbí ìyá ẹ̀. ẹni tó lọ sí ọmúra tó ti ṣe ọmúra fúnra tiẹ̀ tán tó tún lè padà lọ sí mọ́ṣáláṣí at láti lọ gbé ihram mi fún àti ṣe fún bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ ǹjẹ́ bàbá àbí ìyá rẹ̀ yẹn tí wọ́n wà láyé tí bàbá àbí ìyá rẹ̀ bá ń bẹ láyé ṣé wọ́n ń bẹ ní ipò ẹni tí ó ní okun ara àti àlàáfíà àti agbára tó náà fi lè wá dá ọmúra yẹn sí fúnra rẹ̀ bẹ́ẹ̀ ni bàbá wà bẹ́ẹ̀ nìyá wà ajẹ́pọ̀ gbọ́dọ̀ bá wọn ṣe àmọ́ tó bá yẹ pé bàbá ń bẹ láyé màmá náà ń bẹ láyé ṣùgbọ́n wọ́n ti gbó débi pé wọn ò ní lè ṣàfaradà sùúrù wọkọ̀ débi tá a máa wọkọ̀ dé wọn ò sì ní lè ṣàfaradà ṣe sùúrù wọ bàálù láti ibi tá a ti máa wọ bàálù kò ní rọ̀ wọ́n lọ́rùn láti wá sí Mẹ́kà láti wá ṣiṣẹ́ yìí wọ́n ti gbó débẹ̀ a lè bá wọn ṣe láì tí kú àbí tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n ti kú a lè bá wọn ṣe zero eight zero eight six zero one six five four one zero eight zero eight six zero one six five four one plus two three four nine one five nine eight seven one six four six. oníbèrè tún béèrè pé ǹjẹ́ a lè bá ọmọ tuntun àwọn ọmọ tó ń ṣẹ̀ bí àtọmọ tó ti tí ò ti pọ̀ ọdún kan ká fi òórùn ká bá fi mú àwọn irun ẹ̀ dúró dáadáa ọmọ obìnrin. kò sí nǹkan tó burú mẹ́ lókun ìwà tí bá ti pẹ́ fífi kúnrun kí irun ó lè gùn ju bó ṣe wà lọ kàn fẹ́ bá fi sóni kò sí wàhálà mẹ́.

zero eight zero eight six zero one six five four one zero eight zero eight six zero one six five four one hello o kọ yín o ìbéèrè hello o kọ yín bọ́lá tí ń pè ẹ jìnnà sí rédíò yín ẹ jìnnà sí rédíò yín. zero eight zero eight six zero one six five four one eight six one five four 8601651 plus two three four nine nine one five eight seven 23491 six plus 2349159871646 àwọn nọ́mbà tá a lè pè béèrè àwọn ìbéèrè wa lọ́dọ̀ àwọn olùmọ̀ wa nìyẹn. hello orúkọ yín ni o kí ni ìbéèrè wa aleykum salam. orúkọ mi ni umaru abdullahi ní láti òkè kíni rà lóògùn. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé bí ìyá bá wọ̀ ní ilé ṣé ìyẹn lè jọ kí wọ́n sánú pẹ̀lú àwọn obìnrin ìfẹ́ nínú ilé àtàwọn ọmọ. alhamdulilayi eh, salatu tarawih ẹnikẹ́ máa pè é aṣáájú yẹn ò ní tòmá so sọ̀látù tarawih tí èèyàn bá ti mà pé tóun bá fẹ́ da ṣe nínú ilé lóun nìkan só oorun ò ní gbòòn lọ òun ò sì ní máa ka àwọn akéwú tó kúrú tó kúrú òun tètè parí ẹ̀ òun fi ìfarabalẹ̀ sí kéèyàn dá ṣe nínú ilé ọlọ́lá jù kọ́ wa ṣe mọ́ṣáláṣí lọ́ngbà náà àmọ́ ńgbà tá a bá ti mọ̀ yí pé ní mọ́ṣáláṣí yẹn á láǹfààní àti dúró pẹ́ á láǹfààní àti ṣẹ̀sìn lẹ́ni tí ń ronú ṣẹ̀sìn tá à ń ṣe á láǹfààní pé ìdúró ti àwọn ọmọ ìyá wa lọ́tún àti lọ́sì yóò mú arántí bá a ti ṣe jọjọ́ ọmọ ìyá nídìí Islam tí gbogbo wa jọ ń dúró fún Allah tí gbogbo wa jọ ń tẹ̀ fún Allah tí gbogbo wa jọ ń forí kanlẹ̀ fún Allah so eléyìí yóò tún máa ṣàlékún ìmánì fún wa a jẹ́ pé mọ́ṣáláṣí lọ́lọ́lá jù tẹ́ bá wọn fẹ́ dá sọ̀láàtì ṣe nínú ilé yín tó jẹ́ sọ̀láàtù tarawih kò sí nǹkan tó burú mbẹ̀ àmẹ́kọ̀ọ́kọ́ lọ ṣe sọ̀láàtù ìṣá ní mọ́ṣáláṣí nígbà tẹ́ bá parí sọ̀láàtù ìṣá ẹ wàá padà sílé ẹ bá dá sí fúnra yín ẹ bá sí pẹ̀lú àwọn ìyàwó àtọmọ yín kò sí tó burú mbẹ̀ ń gbà. hello wàhálà bí sọ́n fúlàwà kàtó kí ló kọ́ ibo la ti ń pè. àbùsọ́mọ̀ láti èkó. kí ni ìbéèrè yín ìbéèrè mi ni pé ní ìlúrátà ẹlẹ́ẹ̀kẹta àti sáká ẹlẹ́ẹ̀kẹrin bí a kò ṣe àyàdáàbò ṣé èèyàn tún lè ka lóra ní lẹ́yìn fájà. kéèyàn má kà tó bá yẹ pé sóò lè ka ó lè ka àmọ́ kọ́ ọ má kà nítorí pé ànábì sallallahu alaihi wasallam súnà rẹ̀ fi hàn wá pé fátíà nìkan ni ká máa ké mbẹ̀. hadith kan wá wá nínú sahih al-imam muslim omi ìrántí ní ìsìnbó wanu sahih Bukhari náà wípé àwọn sọ̀hábà kan sọ wípé a máa ń ka òdiwọ̀n ayé rákà àtànà máa ń ké ní rákà kẹta àti rákà kẹrin ní tí wọ́n fi pè bubu rẹ̀ níbi àyà mẹ́ẹ̀ẹ́dógún a sì mọ̀ pé àyà méje ló wà nù Fatiha torí rẹ̀ kẹ́ ẹ má ka nǹkan kan lé sí Fatiha ló dáa jù àmọ́ tẹ́ ẹ bá kà á Al-Imam Ibn Al-Qayyim wọ́n sọ pé à ń bẹ Allah ọkọ má burú kò bùkátà kẹ́ forí kanlẹ̀ lẹ́yìn sí sálámù. zero eight zero eight six zero one six five four one zero eight zero eight six zero one six five four one. orúkọ yín bọ́lá tí ń pè. ẹ jìnnà sí zero eight zero eight six zero one six five four one zero eight zero eight six zero one six five four one plus two three four nine one five nine eight seven one six four six plus two three four nine one five nine eight seven one six four six. àwọn oníbèrè ní pé asalaamualeykum kí ni ìdájọ́ bàbá ènìyàn kó kú sí ipò ẹlẹ́bọ ṣùgbọ́n ó máa ń kírun ní ẹ̀kọ̀ọ̀kan ṣé aláṣẹ láti ṣé a lè ṣe àdúrà fún irú bàbá náà. alhamdulillah ìbéèrè yẹn ó takora wọn ẹni bàbá yín kú sípò ẹlẹ́bọ ó sì máa ń ṣe sọ̀láàtì lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀yin sì ti mọ̀ pé ẹni tí bá ń ṣe islam yìí tó bá ti lè mú nǹkan míì mọ́ islam ó ti di kèfèrí ẹ sọ pé bàbá yín kú ń kèfèrí bó lẹ ṣe lè máa ṣàdúrà fún kèfèrí kọtọ. zero eight zero eight six zero one six five four one zero eight zero eight six zero one six five four one plus two three four nine one five nine eight seven one six four six. hello orúkọ yín bọ́lá tí ń pè wàhálà ìkùsọ̀ àwọn tó lọ́wọ́ akẹ́tù orúkọ yín bọ́lá tí ń pè na ìbéèrè yín. ìbéèrè mi ni pé níbi rákà iná ìkẹrin lórí rákà ìparí ṣé ṣé ọba ṣé ọba ṣe yàrá tó lè sọ̀rọ̀ nígbà ṣé òun ṣe yàrá sí à àbí. ẹni tó bá ṣe sọlá tí o ṣe ọsọlá tó lè Ibrahimiyya kó di kọ sálámù ìtọ́dọ́gba jù ní pé kò ní sọlá tìyẹn eight six one one, five four four 08086016541 plus two three four nine nine one one five eight seven six plus six àwọn nọ́mbà tá a lè pè bá àwọn olùmọ̀ wa sọ̀rọ̀ pẹ̀lú àwọn ìbéèrè wa nìyẹn. hello who can bolẹ́ tí ń pè. wàhálà sàlám orúkọ yín bolẹ́ tí ń pè. ìbéèrè yín. ìbéèrè yín pé ẹjọ́ ẹ ìyá tó bá bí ọmọ kalẹ̀ àti tó bá bí ọmọ kalẹ̀ bàbá ẹ bàbá òtẹ̀ sí ìrọ̀lẹ́ ìyàwó ẹ̀. bí adé wa ń sọ fún wọn pé kó má ṣe kó má ṣe tó lóògùn ní ọdún ìgbẹ́ bàbá. gbogbo òye gbogbo òye gbẹrun. ìbéèrè yìí òye kò yé wa. hello orúkọ yín o gbẹlẹ ń pè. wa alaikum salaam. ẹ jẹ́ mo fẹ́ béèrè béèrè kan nù. ibo lẹ ń pè. àbí france. náà. ìbéèrè tí fẹ́ béèrè nígbẹ́ nìkan béèrè béèrè kan ṣe wá ọmọ létí pé tí ẹ bá ṣe sọ láti olókùn mẹ́rin lórí sọláàtì ìrètẹ́lẹ̀ kejì ṣé ìyẹn máa ṣe sọláàtì ìbàníyà ni àbí ìyẹn ní ṣe sọláàtì ìbàníyà ṣé bẹ́ẹ̀ ìyẹn máa ti ṣe gbogbo ọtìyẹ ọtìyẹ ọtìyẹ ìbéèrè ti yẹ. gbogbo tashahhud eléyìí tó jẹ́ pé lẹ́yìn rẹ̀ sálámà ibẹ̀ là ń tẹ́ fẹ́ kẹ́ ṣe as-salatu al-ibrahimiyya àmọ́ tí sọ̀láàtì bá jẹ́ pé onítàṣáhùdù méjì tálákọ̀ọ́kọ́ yẹn ẹ̀ ní í ṣe ọ̀sọ̀láàtì ibrahimiya eléyìí tó kẹ́yìn tó yẹ pé lẹ́yìn rẹ̀ lẹ́tì sálámà lẹ́tì máa ṣe ọ̀sọ̀láàtì ibrahimiya. jazakumullahu khairan ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn olùmọ̀ wa Dr.